والسلام يقول المصنف رحمه الله تعالى حديث الثلاثين على المئتين وتتقار على حديثنا في قصة جابر أبي جهل فإنها الأثني عن صلاته وعن جابر بن سمرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمتلئن أقوام يرفعون أوصارهم إلى السماء في الصلاة أو لا يرجع إليهم الله مسلم وله عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا وهو يدافع ولا وهو يدافع ولا وهو يدافعه الأختتان وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال التداخل من الشيطان فإذا تداخل أحدكم فليقضم ما استطاع رواه مسلم والترمذي وزاد الصلاة إبراهيم إيتي أبا نواه فإذا تلاقي رساله قلنا أن kíkí kan bí gbogbo tí ó bá mú nípa ìrojú jìnnà sí àyèbí tá a ti ń kírun nítorí wípé irun káàkiri ìsìlámbọ́ náà bá ní ọ̀rọ̀ jẹ́jẹ́ tí wọ́n bá wá bá ọlọ́run bá wa tó dá wa ní ọ̀rọ̀ jẹ́jẹ́ ẹ̀yẹ kí èèyàn wà ní ipò tó jẹ́ nǹkan kan lè ṣe lè tó ṣe wípé ó mú kí ọkùnrin yẹn ó kúrò níbi ọ̀nà tí èèyàn ké. àdéhùn eléyìí ó ní í ṣe pẹ̀lú aṣọ kan ní aṣọ àrán olówó iyebíye eléyìí tó ṣe wípé ẹnìkan pè ní ọ̀pọ̀ ìjà náà. حكم النبي محمد صلى الله عليه وسلم ليه أكون ما تصف عن النبي أنا بالوجود قال له لا جديد أيضا فاكر إيه؟ ما تتوقع الله الصلاة تتوقع على الوجود إيه؟ وما النبي صلى الله عليه وسلم fọ́ ẹ̀ lójú ó mú kí ọpọlọ wọn kú òdìdí ọ̀ràn fún ẹbí wọn lè gbé wọn ronú kàmí ìfẹ́ àtúnṣe lórí ọ̀rọ̀. Àtìmá wípé ríronú kàmí tí wọ́n tún sọ̀rọ̀ táǹkì nígbà táǹkì ọ̀rọ̀. يمكن أن أقول صلاة بلا روح إنه يرجع لك إسمع في بابا مني ما تنيا بس سلا رأي كيلو ده أدور وهذا الصلاة ما نبان كم كم أو سلوري رتان كم كنا بيجا كم كم بعابونا إذا كان في التسعير torí ẹ̀ ẹ̀gbọ́n tó wọn ànábì yìí ànábì sọ̀rọ̀ bá àdúrà rẹ̀ sẹ́lẹ̀ wọn ni ẹgbẹ́ aṣọ yìí aṣọ tó wọn fún yìí ẹgbẹ́ kú ẹ lọ gbà padà fún àbújá ẹ lọ gbà padà fún àbújá ìgbà tí wọ́n gbé aṣọ tẹ̀síwọ́n dára sí aṣọ yẹn lára ó di ọ̀dọ̀ àgbòjá ṣùgbọ́n ìgbà táwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lù àdìsẹ́lù ní kí wọ́n dá aṣọ yìí padà àwọn ọ̀ṣọ́ yìí pé tẹ́ ẹ bá ti dá padà o ẹ pé wọn má kọ́ máa gbé ẹrù rẹ̀ kọ́ máa gbé lọ àwọn ẹbí ò sí bẹ́ẹ̀ sọlọ́lá àlùbọ̀ àlùsọ́lá torí wọn yéé ti èèyàn burúkú wọn yéé ti sẹni tí máa ẹni tó kàn wọn lé lábùkù nítorí pé ń bẹ nínú àwọn èèyàn àwọn tó jẹ́ pé lè hàn làwọn ẹni àbùkù ni wọn wọn ti fi kírọ̀ wọn ti sẹni àpọ́nlé àwọn ẹni àbùkù tí wọn bá pọ́n wọn lé ìgbà náà ni wọn fi mú fèrè wọ́n mọ̀ á ti ṣe pé kò sírú àwọn. ṣùgbọ́n ní àpọ́nlé ní àsìkò tí wọ́n bá pọ́nlé wàá rí i pé yóò di ẹrú rẹ̀. tọ́ wọ́n ní ẹ padà kẹ́ ẹ bá ń gba aṣọ mi wá. aṣọ mi ìfẹ́ wọ́n dákọ̀ padà fún àwùjọ ó sì gbà á ó fi omi ìdáná sọ̀rọ̀ láàrin sọ́nà tọrọ ó fi jà àárọ̀ rẹ̀ fún un. Sẹ́lẹ̀ ìfihàn wípé. kéèyàn pẹ́ bó tilẹ̀ jẹ́ pé kọjá kéèyàn lọ gbà nàrà ṣùgbọ́n kò burú kéèyàn jẹ nàrà kọjá kéèyàn gbà nàrà kéèyàn jẹ ṣùgbọ́n tó bá jẹ tó burú yàtọ̀ sí ẹ̀ alẹ́ mi sọ̀rọ̀ bá àdìwọ̀ sẹ́lẹ̀ nínú ọ̀gá tó ń gbé àdáyẹn ní káwọn yàtọ̀ sí àwọn míì nínú ìjọ wọn ó ní wípé èèwọ̀ ni wọ́n gbà sára eŋti ọ̀tọ́kọ̀ gbà sósì tọkọ jẹ ọ̀tọ̀ haram nǹkan àbí ọgbà sára fúnra ara rẹ̀ haram sì ni kọjẹ ó lè gba sára lọ́wọ́ àwọn èèyàn kẹ́ẹ́ bí láti fún àwọn tọ́lọ̀ nípa fún àmì ìwọ ni kọ́ọ̀kà fún ara rẹ̀ fún lílo tara rẹ̀ eléyìí tó wá jẹ́ òfin tó de ànábì sallallahu alaihi wasallam nípa tara rẹ̀ náà ló de gbogbo àwọn ará rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn abọ́lọ̀ mọ̀kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ ni lórí tí wọ́n náà tó kọ́ ṣùgbọ́n ẹ̀sùn ànábì gbà ẹ̀ ìgbà tó ń sùn fún wọn lẹ́kùn tí wọ́n rí àléébù lára ẹ̀kọ́ yìí wọ́n dá padà fẹ́ni tó gùn wọn kíkọ́ bá wọn sì mí rọ́pò rẹ̀ èyí tí ò nínú àléébù yẹn lára. eléyìí tọ́ka sí pé wọ́n fún wa ní nǹkan àyè àti ṣẹ̀dá tó wà fún wa bàtàkà ti pẹ́ tọ́ọ̀bù wọn yẹn kò ní wúlò fún wa bí àkówá ta lè tara rẹ̀ yìí a lè tọrọ lọ́dọ̀ ẹ̀ tó fún wa lẹ́kọ̀ọ́ pé ẹ bá fi nǹkan báyìí já ọ̀rọ̀ rẹ̀ nínú ìlú tí mo kọ́ ẹ̀ kájú à kò sì sí nínú kọ́ ọ̀yà láì mọ̀ọ́rẹ́ kò sọ́kànjú à bẹ́ẹ̀ torí pé lójú wọn fi kọ́ lẹ́nu yẹn ètò ìwọ̀n fojú bọ̀ wọ́n lọ máa tí wọ́n ti ní lórí bẹ́ẹ̀. àsìkò láti fún ẹ orí pé tó bá rí nǹkan míì tí wọ́n ní ṣèṣe pé ó ṣòro fáwọn náà láti rí tó bá kó náà fún ẹ yóò wúlò fún ọ tó sọ fún ọ kọ́lá tó ti pé ẹ̀bùn àkọ́kọ́ ti pẹ́ lọ́dọ̀ rẹ díẹ̀ kò tó ráàlì wù rẹ̀ kò lè dá padà kó sọ pé máa fi nǹkan míì kẹ́ fi pààrọ̀ rẹ̀. wọ́n pè é ní nǹkan kí yọ gbà àmì kí yẹn jẹ́ ní àpáńlé mi ò ìyẹn tẹ̀lé àbùkù. nítorí pé wọ́n bá pè é ní nǹkan yẹn bá pọ̀ àmì kẹ́ ní àbùkù lè yẹn nù ìyẹn tẹ̀lé àpáńlé. kó wọ́n pè ní nǹkan kí wọn sọ̀rọ̀ kọ máa pààrọ̀ rẹ sínú pé ẹyọ pẹ̀lú à pẹ̀lú kékeré pé kó wọn lò fún fún ẹ kó wọn lò fún ẹ kó wọn sọ̀rọ̀ kọ máa pààrọ̀ rẹ oṣù tó burú lẹ ilé jẹ ara ta ikọ nínú àdébì àdébì ti tún fi hàn wá wípé gbogbo nǹkan tí ó bá ti mú mi kọ́ àìlójú lórí ọ̀nà ọ̀tọ́kọ́ wà nítòsí wa níbi tá a ti ń kí ọ̀rọ̀ ilé ìdájọ́ jẹ́ ìkan nínú àwọn ẹ̀rí tá à ń lò láti fi hàn tó ṣe jẹ́ ta kórìíra ibi ká máa kírun lórí àwọn àtẹ ìtàn dára ìtẹ̀gbọ́n dára ètò ṣe é pé wọ́n ṣe bí aṣọ sáà tìmọ̀ títà máa wò yóò múni kó àìlójú kúrò nídìí irun dáhùn sí akórìíra tó ká kírun lórí ìwé. láti fi lọ́pọ̀ jù láyé bóyá kan ètò wọn tọ́ka sí láti fi sọ kókó àlọ́ náà lórí ọ̀rọ̀ láwọn ọ̀daràn tuntun ètò kú ọ̀jù láyé ìjẹ́ ìrírí lọ pé ọ̀pọ̀lọpọ̀ ń dá àwọn ìtọ́ àfààní ọlọ́run torí pé ọjọ́ ìpínlẹ̀ àwọn aṣíwájú wa ti ṣe mọ́tútù ẹ̀sìn làwọn mọ́tútù yìí. tẹ́wọ́n gbé ẹni kan ọdún mọ́tíláṣí lọ́jọ́ níta kiri ti tún ọ̀yà kẹ́sí lára ọkà tó kéde rọ́bà ni ẹ̀rù kọ̀ọ̀lọ́gbó tó máa gba a ẹ̀rù tẹ̀lẹ̀ ọmọ gbé a táwọn ẹni ti wà láyé lórí ẹni yẹ tó hàn ọ́ kátó wá fún ẹni gan ọ̀pọ̀lọpọ̀ gba kámú ni lónìí wọn fi ń kí ọ̀run lórí ẹ̀ wọn wò pẹ̀lú àwọn ẹni báwo lọ́kàn tó dé òòyà ẹni báwo níyàn jọ ọ̀kan nínú àwọn àyọ̀ náà láì mọ̀ pé àwọn nǹkan mìíràn dáadáa lò àpò làwọn ìṣẹ̀lẹ̀ àná. torí di eléyìí láì ìjọba tí ò ní kó bárùn rẹ tí ò sì ní dẹ́kí ládàá rẹ nípò iná ìkó kírun lórí nǹkan tí wọn dára sí. wọn mú àdébì jábìrì kàmásámúrà wa lórí ẹ̀rọ àbáyé. lọ́nà ìjọ náà sáré tí ń bá jábìrì ní àbílẹ̀ ń bá dúró kọ́ ọ́ ó tilẹ̀ jẹ́ kí jábìrì ibn Abdillah òun àdéhì rẹ̀ pọ̀ pọ̀ ju jábìrì ọmọ Samura lọ. lọ́pàá ló ti jẹ́ kórúkọ jábìrì ibn Abdillah ló mọ̀ wájú nínú àwọn àdéhì. ó jẹ́ kí jábìrì ibn Samura àwọn náà sọ àwọn àdéhì wà náà àdéhì tó jẹ́ òṣòwò nínú àwọn àlùwàbò ìmàkà gẹ́gẹ́ bí sọ́jà náà kásàlù àlá lẹ́yìn ìgbà tá a bá jẹ tí wọ́n fi mẹ́sì gbogbo oúnjẹ tí wọ́n fi mẹ́sì pé ọba lù àlá jẹ́ àbí ọba lù àlá jẹ́ yàrá rẹ̀ tẹ̀sán àwọn àdìsọ́ wa ló pẹ̀lẹ́ wa. بكان آخر الأمرين من رسول الله صلى الله عليه وآله وسلم ترك الوضوء مما أنفته النار إذا أنا مثل كاين كل بداية tóní pé wọn kì í torí ń ta fínẹ́sì fún àwọn ará sí tí wọn bá tẹ àbí wọn mú ohunkóhun ta fínẹ́sì wọn yìí ti torí rẹ fún àgbàlá sí. eléyìí ọjẹ àdéhìí tí àwọn olùdókòwò tí wọn dìbò láti sọ pé tá a bá jẹ ara tó yẹ o àti fún àwọn ará òdòdó àdéhìí ọfẹ ọkárí ẹran ara tó yẹ ìwọ lọ́dọ̀ ìmáàmù Ahmad àti rìwáyà lọ́dọ̀ ìmáàmù Shafi'i wọn ni tára bá ti lè yàtọ̀ fẹ́ràn àkùnrin minus fẹ́ràn àkùnrin. wọ́n nítorí pé àdéhùn tí ẹ mú wáyé ọ̀fẹ́ gan-an ọ̀fẹ́ gan-an àwọn aládìsí gan-an tó ṣe é pé òun dá dúró gbẹgbẹgbẹ lórí ọ̀rọ̀ làkùnrin láti ti mọ̀ nínú òṣèré àti ibi tí ẹ̀gbọ́n ọ̀rọ̀ kan bá wá tó ń fẹ̀ tó gbòòrò tómi ìbá wa tó dájú tó mọ lórí nǹkan kan pàtó èyí tó mọ lórí nǹkan kan pàtó láti èyí tó fẹ̀ tó gbòòrò láti ìlànà eléyìí túmọ̀ sí pé àti màdìsí méjèèjì ṣiṣẹ́ rẹ̀ àpapẹ̀ tó àdéhìí rẹ̀ náà wà eléyìí náà ń pè ní jáde ابن سمرة رضي الله عنه. سمرة تقول عن جابر سورة بابا بابا ẹni tí wọ́n gbà lérò ọ̀nà Jabir ibn Abdillah al-Ansari radiyallahu anhuma òun wà máa sọ pé anhuma fún un torí bàbá rẹ̀ náà kọ́ mùsùlùmí ni. أما جابر بن سمرة هذا تقولني رضي الله عنه أو كان يواني أو أو أن في أو أن في بعض أو تابع النبي صلى الله عليه وسلم yàtọ̀ sí wọn tó ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ kan dín ní o dín ní o dín ní o méjì ẹ̀ẹ́dínlẹ́ kan àwọn tó ọ̀tá gbogbo orí rẹ wá ní gbogbo ṣe kankan nínú orí rẹ ní orúkọ àwọn tàbí àlejò sọ̀rọ̀ wá àdúrà yìí sọ̀rọ̀. lọ́dọ̀ àlẹ́ ìwọlọ́mà wọ́n ti yá agbábọ́ọ̀lù kan láti tí mu kan àtìgbè lọ sí tí mu míì kọ́dọ̀ sí mẹ́fà wọn àti mẹ́yẹ́wó àwọn kọ́dà lẹ́yìn rẹ̀ tó máa gbé kú kéèké. kọ́dà wọn lórí wọn bẹ́ẹ̀ wọn mọ̀ kàrà wọn lẹ́sẹ̀ lórí tí ọkọ̀ àwọn kẹ́jẹ́ mu múlò rẹ àwọn kẹ́ ń jẹ̀jẹ̀ rẹ̀. torí ẹ̀ lọ́ wa àwọn sàbí lámọ̀ pa wọn sámọ̀ pa wọn láti mọ̀ nípa àwọn tó pàtàkì tó pàtàkì nípa ìjà ìta nù. eléyìí túmọ̀ sí pé yẹ ọ̀fẹ́ràn tọrọ fẹ́ràn ọ̀fẹ́ràn tàbí Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ràn. wọ́n lọ́nà bí Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní لينتهين أقوام يرفعون أبصارهم إلى السماء الصلاة أو لا يرجع إليه أو لما في السماء لما تمام كيرو kọ́ ọ́ yá sẹ́kùn rẹ̀ wọ́n yá sẹ́kùn àgbójú sí sámà tí bàtà máa ń kí wọn. àjẹ́bẹ̀ nígbà tí wọ́n bá tẹ ọdún bá lójú wọn sí lọ. bẹ̀rẹ̀ kọ́ lọ dojú àná. ìkọ́sọ̀ ní sàǹbá sọ̀rọ̀ sàǹbá sọ̀rọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé wọ́n dojú sámà lọ. wọ́n dojú máa wọ sámà lọ lójú wọn. yóò dá ọ̀dà àgbẹ̀wò àlọ́ 我这边就是。 sábà náà ló ló yìí àní kìíní yọ ọ̀dà mo ṣe ṣe ṣe kíkọ́ bá ti gbé yín bá ti dọ̀wọ́rọ́ nínú kó yé bí ojú sókè àbí kó tún lọ fọ́ náà kéka gbogbo etí tó di tó ti wọ́n la ojú ọ̀pọ̀ ẹ̀rọ mi wọ̀ fún alẹ́ eléyà ló ti gbé nínú àlàyé tó wá pàdé ìdúró tó kọ̀ fún ọ pẹ́ máa wù pé a táà mi ti máa ti sẹ̀rẹ̀ òkè lókè lọ́lọ́wọ́ bá wá wà ẹ̀sì máa ń kírun táwọn ti ti ọlọ́wọ́ bá ìka wọn wú wa máa fi tọ́ wà yóò kún un bẹ̀. ìpàdé ọlọ́wọ́ fi lé fún ti ní. tọ́ kálukú wọ́ọ̀kì padà nínú kẹ́ ẹ wo sẹ́mà nígbà tẹ̀ máa sùn àbí kọ́ lọ́wọ́ ara ẹ̀yẹ ti yín tí ọ̀gbìn yìí lọ. ìgbà náà tó gbọ́ ọ̀rọ̀ tó bá iyọ̀ fòlù. ṣùgbọ́n mẹ́ta wá sọ pé ẹ ẹ gbọ́dọ̀ wo òkè má pẹ̀lú ìdẹ́rùbá ní ìtọ́ lágbára tó pé ọmọ ìyẹn sì fi fẹ́ gbọ́rọ̀ bọ́lọ̀ ti tọ̀ ìyẹn lóye fún ìdí tí ó jìnnà àwọn táwọn sọ pé níjọ kejì àti àwọn oṣù wọn kọ oṣù máa ní ìsìn kọyàkọyà gbígbóná gbígbóná nínú kó yẹ kó òkè lórí ìrànkọ́rọ̀ kálukọ́ rẹ̀ àpèkèrè ọ̀rẹ́ jẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ àti àpèkèrè ọ̀kàmá láìpẹ́ ọ̀rọ̀ kàlùgbọ́ ọ̀là ẹ má wò sàláàdì ìtàtọ́ sọ tó fẹsẹ̀ ẹ̀yìn rẹ̀ tó aṣọ pé ibi tó kùnrin pẹ̀lú ọmọ o ilé ìlú tó wá bí àpẹẹrẹ lánàá o àwọn ètò pọ̀ lọ́sọ̀gbà ah, ẹ máa ń wó kìnnà ó túmọ̀ sí pé wọlé máa wò tí ọ̀la tí ó kìnnà ẹ̀ lẹ́sìn mọ̀ fún òwò ibi tó kùnrin pẹ̀lú ọmọ o máa máa ní ọ̀kan lẹ́nu ẹ̀nà owó kìnnà ẹ̀nà ọ̀wọ́ lẹ́tà ń sá fún ó lè ṣẹlẹ̀ láì lójú látàrí wíwókè tí kò ní ṣẹlẹ̀ náà máa wọ̀ náà kọ́dà lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan mélòó ló kọjá ní àwọn ẹyẹ. àmọ́ náà kán àdúró ìwà kọjá ẹ̀rọ kọ́ kọjá ọ̀dọ́ kọjá ọdún náà kọjá àyè ẹ̀kọ́ wọn. ọ̀gbọ́dọ̀ kúra ìjà tó kúra ìlẹ̀ fífi. Ìwọ́n ti máa wò bí kálukú lé kúra wọn, ọmọ kó tó ọmọ kó tó báyìí. Ẹ ti mọ̀ pé tóbi bá ti rí nǹkan ọ̀pọ̀ tẹ̀. Tó bá ti wo ọ̀pọ̀ tẹ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ ti rò ó ti rẹ̀ tó lọ́dọ̀ dà. Ẹ́ tó o kúrẹ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ìrò ọ̀kàn ló kú mi pátápátá rọ́lọ̀ òkú ọ̀kàn mi ti fi ẹ̀ nìkan gbá ẹ̀. Torí ẹ̀ náà mà obi olè yí tọ́tù olè yí sọ́sì. ìmọ̀ ọ̀nà ọ̀pọ̀ ti lọ́ra ní olè wo. sòbí máa kí àti sọ̀rọ̀ torí ẹ̀ náà sọ̀rọ̀ tó yí tọ́tù sórí sọ́sì kò burú àti sàlàyé sáré. ṣùgbọ́n burú torí ẹ̀ lè túmọ̀ sí kẹ́ńgá náà máa ń fi hàn àwọn ọ̀nà wò ókè. àwọn ọ̀nà wò ókè. táwọn olùkọ́ àtòlù kàlẹ́ lè yọ̀ dájú ìjẹ́ tàbá wa wọ́n fi dá àforíkà ṣé gbogbo ìgbà náà àwọn àdúró àwọn òbí dá àforíkà àwọn àrùkù àwọn òbí dá àforíkà àtúnáàrò àwọn òbí dá àforíkà tábà àforíkà lẹ kọ́ òbí jọ wà lọ́dọ̀ mọ́ tábà jókòó àwọn òbí dá àforíkà ìyàpọ̀ wà lára àwọn òbí ṣé bí dá àforíkà náà dára orí àwọn ọmọ káwọ́ sọ eléyìí ìjọba ti lẹ́nu méjèèjì òwúrò nígbà tó máa ń sàtáyà ní ìtàn àwọn àwọn kan tó pọ̀ káwọn tó ka sí nípa àwọn ìwọ̀n ká ọ nígbà tó máa ń sàtáyà. eléyìí jẹ́ ìjọ ẹ̀jẹ̀ máa dì í. ṣé wọ́n kàn fi hàn lẹ́ni ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ àwọn lè ṣẹlẹ̀ kálí ọ̀rọ̀ yẹn ti hàn lẹ́ni ní ìgbà tó lè ṣẹlẹ̀. gẹ́gẹ́ bá ti sọ náà ibi ẹni tí ń gbé orí sókè tí wọ́n á tún sílẹ̀ máa lọ tó ń gbé tiẹ̀ sókè nínú kọ́tẹ́ kò sí ṣe bẹ́ẹ̀ àti tó yí orí rẹ̀ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ kìí ṣe lásán àlẹ́ ló sọ̀rọ̀ nígbà táwọn ẹni tí àwọn àdìgbò ọ̀hún sẹ́wọ̀n ṣẹ̀yẹ̀ kẹjọ́ ìlú wa nígbà táwọn ti ti kú àti máa gbórí sókè kí lè má nà tó gbórí sókè ó kú ní orí kalẹ̀ orí wa kọ́ ní orí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n mú àtòjọ́ pé dàgbéra ń ti bẹ̀rẹ̀ bàbá ti bẹ̀ láti jẹ́ni táwọn ti tàgbéjúwe alẹ́ ìgbọ́rọ̀ títí ẹ ti gba láti máa wò yọ ọ̀rọ̀ àjọ títí tọ́lọ̀ ń yẹrẹ ẹyẹ lè jẹ́ yọ kánákáná ní ọ̀rọ̀ ó sì lè jẹ́ yàrá wọn dákọ ẹyẹ àmọ́ àdéhùn náà sọ pé àdúgbò náà wọn rẹ ẹyẹ tí wọn dàkúlù rẹ lọ tí yọ lọ ẹyin náà wo ẹ̀kọ́ kọlọ gbogbo fóònù òṣèlú ìjọ ti máa yọ sí ọ̀rọ̀ gbogbo àwọn afárá gbogbo lóde mọ yọ yọ pani ẹ bá ti fẹ́ wò pé fóònù ìjà ní ẹ̀rọ àgbà ìgbọ̀rọ̀ àtẹnikẹ́ni kọlu dáhùn lò ẹnu káfà kọ́ sí oríta àdáná lórí rẹ̀ oríta àdáná gbọ́rọ̀ tọ́lọ̀ bá ti ṣàpèjúwe bára yìí. bẹ́ẹ̀ náà ní ọba fẹ́ kọ́ lọ sórí ìdórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó lọ mọ̀ pé sókè tó ń ṣe máa. ìdílé ìwọ́n àti tó lọ bá sọ tó bá sọ orí rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kára fẹ́ kò dé yẹn kò ní ìjọ mẹ́ta lọ láyé ìgbẹ́rù tí wọ́n náà lè tún mẹ́ta nílẹ̀ sọ́nà ọba bá fi lè fi yíyí ẹ̀yà ẹ̀yà padà lẹ́yà kàní kò ní ìlú ìjọ mẹ́ta lọ láyé ọlọ́run ti jọ pẹ́ láyé ní kò pé ọmọ bíbú àwọn ọmọ bá wọn sọ̀rọ̀ sáà lọ ẹ̀yìn tí táwọn kọ́ lọ àwọn ọ̀rọ̀ láti bá ẹ̀ka lọ́gbẹ̀ẹ́ lóde àná láti dé kú gbogbo ilé ọmọ ìfọ̀tọ̀ bí hálẹ̀ máa ń hà ẹ̀tọ́ à ń sọ bẹ́ẹ̀ ọgbà bọ́ọ̀lù ọlọ́run tó ròyìn àwọn olùgbà bọ́ọ̀lù ló pé الذين يؤمنون بما الذين يؤمنون بالغيب wọ́n ní ìgbàgbọ́ tó tọ́pa torí ẹ̀ lọ́sẹ̀ wí náà òṣìṣẹ́ tó yí padà tó ọ̀gbẹ̀dà ọ̀gbẹ̀dà ilé ìjọsìn tàbí wọn fẹ́ sàdúrà fún tàbí wọn sókè kí ẹ bá tẹ̀lé fọ́pọ̀lọpọ̀ tó máa ń sàdó àwọn olójúṣòkè ìyá pátánà láàrin àwọn olùkọ́ apá kan náà kò sí àgbà láàrin ọ̀sọ̀rẹ́ pọ̀jù àá nípa olójúṣòkè ẹ̀rọ olójúṣòkè. wọ́n àkọsọ kò sí tó burú bẹ́ẹ̀ olójúṣòkè tó máa ń sàdó àwọn olójúṣòkè bẹ́ẹ̀ torí kí àdéhùn wá nípa àwọn olójúṣòkè gbàdúrà kírun rẹ̀. ọwọ́ àdìpá náà kò sókè ńgbà tí ẹ̀rọ sábà kò sí tó burú ní owó sókè wá. iná láti sọ ibi wà tó ń sá lọ àlá tó ń parí àlọ́ àlá. wà á tó ká ṣe ràn láyé àtàkì lọ́wọ́ wà á tó ràn láyé kẹ̀kẹ́ wà á ṣe ràn náà mọ̀hàmẹ́dẹ́ àbílú mọ́ sọ́ọ̀lù. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين wọ́n sọ kàdé tí ìgbà gbàgbé tí ìmáàmù Nasa'i wọn gbé jáde ike tí àdókòsó wà ní ọ̀nà àwọn ọmọ ọgbójú sókè ó sì bẹ̀tẹ̀ rẹ̀ ṣùgbọ́n ètò wa ti máa ní ìyẹn onígbàgbọ́ tó ń wọ́n kò sí bàbá àwọn ọmọ náà máa ta bàbá bàbá mi láfíríkà wọn ọ̀fẹ́ nígbà tó máa olùdókòwò mi sẹ́yìn fún lọ́rọ́ ti dé sọ ìdóòlù máa tu omi sẹ́yìn tó bá lẹ́gbẹ̀ẹ́ rẹ kọ́. bákan náà kò sínú àdéhùn yẹn wọn lè máa ń nà ọmọ àká rẹ wọn lọ sí fún wa ń àká níbi tó sọ fà ìṣọlọ lẹ́ẹ̀dínlá ẹ̀ẹ́dínlọ́ wọn àwọn àfẹ́wò lẹ́jẹ̀rí kẹlẹ̀ tó ti káwọ̀ rẹ padà ń bẹ lọ́pọ̀lọpọ̀ láti fi tọ́ka sí ìtọ́nsọ́dá ìrẹsì pẹ̀lú ẹbí mọ̀ sí pé tó bá lu lórí lókè nígbà tó ń ṣàdúrà òwúrò. ó sì hàn nínú bọ́dọ̀ bá tó ti lè ṣe. ó sì hàn nínú bí ọlọ́run bá wa bó ti lè ṣe ẹ̀dá àwọn ẹranko ìpínlẹ̀ ìjọba tó wà tí nǹkan bá tún ẹranko òkè ní ọ̀ràn òwò yẹn pé ọlọ́run ti ti àdámà wọn lórí pé wọ́n mọ̀ ẹ́ pé ọlọ́run bá wọn kọ́ òkè lọ́wọ́ tí ọ̀rọ̀ ẹ̀ ti ẹranko dà jùlọ ọ̀rọ̀ ẹranko mọ̀ pé ibi tọ́lọ̀ wà ní pẹ̀lú kí gbogbo kan lọ́wọ́ wà wọ́n á sọ pé ọlọ́run tẹ̀lé gbogbo kíbi pẹ̀lú pàápàá rẹ̀ ọtún àti kó lóto gbogbo ní ọ̀rọ̀ ìwà wá sí mọ ìwúrẹ ìwúrẹ tẹ ẹ nílé àsìkò tẹbi bá pa ẹyìn ẹwọ bíi tí ọmọ wò ẹwọ bíi tí ọmọ wò eléyà fi hàn eléyà fi hàn ọgbẹ bó ti jẹ pé kó wò kí nígbà tó sáré àtìlẹyìn kó sì tó gbó ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti láti ní ìwádìí tó sá mọ́ sọ́nà gbogbo ẹ̀tọ́ bá ló fẹ́ bá a. ìwà ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin òwúrọ̀ lọ́kọ̀ wá sọ tuntun náà ilé ìwà ti kọ́ mẹ́rin wá. lẹ́yìn náà sọ̀rọ̀ pé ojú máa ń tẹ̀lé láwùjọ tó wá ní kí àwọn kan ti sọ àdó àwọn sọ ìfẹ́. Fẹ́ẹ́ kí ẹ lọ bá wọn ìfọ̀nà ìdàgbà àwọn wà gba contract ìkìlẹ̀ ńfẹ́ gan sí àtìlẹ̀ ńfẹ́ ìwé kòránì ìdàláyé ìràwọ̀ká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn òṣìṣẹ́ wọn sọ kòránì nǹkan yẹyẹ tọ́wájú lọ́ọ́ lọ́ọ́ ká fẹ́ ten thousand lọ́wọ́. tẹ̀ bá fẹ́ kí ló. Ìdá tó tẹ́ wọn lè ta ọ̀rọ̀ tó láì ní gbogbo ẹ̀yìn rẹ̀ náà kà fún láì ní tó fi gbogbo àgbà yìí. á ń sẹ́ni ká kò ní ká fún ẹ̀ ọ̀rọ̀ wọn. Sábà wọn wo báyìí, ìjọba bá wò ó gan. Ẹ àwọn ọ̀rọ̀ ló kúrò àwọn àmì ìta Kúrò àwọn àmì ìta lè tọ́lọ̀. ní Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pẹ́ láwùjọ. ṣe náà ló ti ń tún wọn lẹ́nu pẹ̀lú. lẹ́yìn rẹ̀ wọ́n tún wá mú àdéhùn wa قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة طعام ولا هو يدافعه الأحبة ما هو ذلك؟ ذلك بعد الديوان láti ọ̀dọ̀ ayé ìṣòro ní ọ̀la ọ̀hánà ọ̀la ìṣòro ó là ń tọ́ láti ìṣòro wà lọ́sọ̀rọ̀ àjọ ìwé kò sí ọ̀rọ̀ ibi tó jẹ bí wa kò sí ọ̀rọ̀ ibi tó jẹ bí wa láti gbóúnjẹ wa oúnjẹ ti wà lẹ̀ wọ́n á lẹ̀ dákìrún náà ẹ̀ ẹ̀ kò sí ọ̀rọ̀ torí pé ọlọ́wọ́ tó fún yàn lọ́kàn méjì nù báyà rẹ̀ ní eré àti ìgbà síwájú. torí bá tó ṣe kalẹ̀ lẹ́yìn tí lẹ́fẹ́ kí ọ̀run ruru ti ronú kí wọ́n gbé ra ló jẹ wọ́n sí wọ́n jẹ pé olùwọ́ àdàlú ẹ̀wà tó ti lára lọ tí ọba fẹ́ káàkó ni o òun lọ lórí lórí o ó lọ kí túmọ̀ sí kéé. kókó kọ́kọ́ jẹ́ sí àtàlẹ́ ọ̀rọ̀ alẹ́ ní mẹ́rin ti ń gbòòrò tòótọ́ bá bá bẹ̀ bá tiẹ̀ bẹ̀rù lálẹ́ tòótọ́ nígbà ọ̀pọ̀lọ̀ kí o. láti ti wá ń fẹ́ràn wá pé atẹ́nìkà ọba àjà ọba àjọ ìpapọ̀ ọba àjà alẹ́ kò sí ọ̀rọ̀ níbi tí oúnjẹ gbé wá gbogbo àkókò yòówù irun yòówù ẹgbẹ́ àti kan tó ti fi wá ní oúnjẹ fún wa nípa صلاة المغرب بصلاة العشاء tòṣùgbọ́n àdìsí fi hàn wá pé rárá sílẹ̀ náà ti sàlàyé wọn kà sọ wọn kì wọn kà sọ ẹ̀ṣẹ́ àná káyé tó àdìsí kan tó àdìwọ́ fẹ̀ wọn á mú gbogbo ẹ̀ jáde. kò sí ìran kan níbi tó ń jẹgbé wà. yẹn ní pé kọ́kọ́ mójútó ń jẹun náà orí kọ́lọ̀ tó máa tó ń dá yàn má. ọmọ yẹn fẹ́ràn oúnjẹ púpọ̀ kọ́lá ló sì ṣe Eh, alájẹ kọ́kọ́ ẹbí èsì alájẹ kọ́kọ́ tí wọ́n á sí akọ́ níwájú rẹ̀ tí òsì kankan mẹ́ yọ bẹ̀rẹ̀ sí o kíkékí lọ́wọ́ àdúrà abọ́ yẹn náà yìí tí èsì kẹ́bí ń bá bá yọ bẹ̀rẹ̀ wọ́n kéde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kájú wá sí ẹ̀dọ́ tó wá ti rábọ́ nítorí wọ́n á jábọ́ lẹ́nu kí ló dé yẹn ní ìwọ̀n kẹrin kùn. àwọn tó wà lọ́pọ̀lọpọ̀ bọ́mì yẹn tẹ̀lé nù àwọn kan bẹ tó rí bẹ́ẹ̀ wà máa wọn kọ̀ ọ̀pọ̀. torí ẹ̀ nígbà tó tẹ bá wà wà láì lọ. tó ti dájú pé òrìṣà tó jẹ káwé pé kò fọ wọn tó fẹ́ kí rákà mi ti tún bẹ lẹ́yìn ṣáì tó fẹ́ tó tẹńtẹ à ìjọ náà ọkàn yóò ti bì rọ. àmọ́ kí wá sí kó lọ sí ìgbóni ẹ̀ka ìjọ náà gbé náà wá ní tó jẹ́ ti délẹ̀ àti èsì délẹ̀ olùkọ́fẹ́ tó rún náà. Ìjọba ìyẹn kó lè gbé gbàtẹ́sì òsì délẹ̀ sí ẹ̀kọ́ fún ìgbóni ẹ̀ wá kó o kí látàrí ìrẹ tó ẹ kí bàbá wa ti dá wà á sílẹ̀ kòkó lójọ tó ní bá wà lọ ẹ tó eléyìí ni. wọ́n tẹ̀lé tí wọ́n tẹ́ pé ó ń lọ kí òun náà kíláàsì náà ti pẹ̀rọ. tó ó ní kó wọn dá ìrẹ lọ́ba bàbá tó ti gbé kalẹ̀. eléyìí ní ìwọ́ ṣíṣe àbáramọ́ fọ́kọ́kọ́ jẹun náà. Gracias ìwà sọ ti Abdullahi bin Umar òbí ọmọ àmọ́ ọba gbòǹdé wa pẹ̀lú ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ dáadáa rí náà pẹ̀lú ọ̀la ìjọba bá náà ní tó ìdí ọ̀la bá tó kù. tẹ́lẹ̀ ní àwa ètò tẹ̀ kí mùsùlùmí ọmọ ẹgbẹ́ mi ní kí kábí bá kọ́ kábí bá rọ́ kọ́ tuntun lọ. ó ń tẹ̀ gbọ́dọ̀ dáná ìgbésẹ̀ ìfẹ́ náà wọ̀ sí wa òtù wa mọ̀ pé ibi tó o ti ẹ̀wà rẹ dé kò tí ì jìnnà ó sì ó sì tún sèrò níbi forty five minutes ó sì mọ̀ pé tẹ́lá fẹ́ kí òun ẹgbẹ́ ti dà láti máa ṣe àmọ́ àmọ́ ṣe àmọ́ gbẹ fifteen minutes náà ó lè tí ì jìnnà tó bá mẹ́jọ wà tuntun títorí náà kọ̀ lọ́nà kíláàsì tó ló ń ṣe kí ìdílé wọn ò fẹ́ pé kò sí òun níbi tá a máa ti dáná jẹ lọ́wọ́ wọn ní kò sí ọ̀rọ̀ níbi tó jẹ bá gbé wà oúnjẹ ti délẹ̀ sèlè kàkàkì ìdí rẹ̀ eléyìí túmọ̀ sí pé oúnjẹ ti wà lẹ́fẹ̀ẹ́ ìjọba ẹ̀jẹ̀ yàtọ̀ sí ẹni tó ti kíkẹ́ oúnjẹ gan lòún ṣe oúnjẹ oúnjẹ ìtàn gbogbo ìgbà lóúnjẹ wà lẹ́fẹ̀ẹ́ ìjọba ẹ̀jẹ̀ nítorí pé òun kò síbi tó fẹ́ yẹ sí inú oúnjẹ náà lọ́wọ́ bí ọba tó jẹ lọ fún yẹn wọ́n yọ máa ro kà lọ́wọ́ bí ọba máa ro kà lọ́wọ́ ó lè lẹ́kọ́ ń tẹ̀lé lọ́wọ́ ọkà á fẹ́ nu apẹ́ ọbẹ̀ náà bẹ́ẹ̀ òkè tó ní wọn bá rò èyí yẹn yóò pa ọbẹ̀ títà tí ọ̀rọ̀ kí wọn. àmọ́ wọ́n ni wọ́n ti kí àwọn làwọn fún yẹn òtítọ́ ọwọ́ òkùnjẹ tí ní fẹ́ máa jẹ́ wọ́n yà wọ́n wọ́n gbọ́ wọ́n gbọ́ ọmọ tó jẹrẹ lọ tẹ̀lẹ̀tẹ̀lẹ̀. sòfún ọba jẹun tá kọ̀rọ̀ kí rẹ̀. ṣùgbọ́n yóò ló jẹ bàbá ló jẹ àwọn tó lọ́wọ́ kíláàsì. bàtí ìdíkà wọn náà jẹ lọ àwọn ta oúnjẹ ni. tẹ̀lé ìfihàn wa pé kọ́kàn wọlé bá wà lórí ìrìn fẹ́ pé kí ọmọdé kó àti wọ́n ti pèsè rẹ̀ kalẹ̀ fún wa káwa láàtún lọ́ọ́ kírun nígbà tó bá ń kírun bẹ́ẹ̀ ń tọ́kọ lọ́wọ́ máa lò lọ́kọ̀ọ́kọ́ náà oúnjẹ ilé ìjà lọ làkọ́kọ́. ولا وهو ينافعه المقدمات بẹ́ẹ̀ ni kò sírò kò sírò nígbà tí ẹ̀gbin méjì ẹ̀gbin méjì nìkẹ́ náà ti máa tí wọ́n fi ara ọmọ láti fẹ́ jáde nínú ẹ̀. Ìgbé àgbẹ̀tọ̀ wọ́n ń tọ̀. Ìgbé ń pọ̀, ìtọ̀ ń pọ̀. Ìgbé wá ń pọ̀, ìgbé wá ń lu agbára. Wọ́n fẹ́ pọ̀ jàrá rẹ̀ jáde. Ìjáde ti sọ ní ìsinmi pé ẹ̀sìn òun ló ń tì ọ́ ló ń tì ọ́ kó bẹ́ẹ̀ jáde kí sì wọ́n lọ ló ń tì pé òun ní jáde bẹ́ẹ̀. sẹ́nu pé ìyàtọ̀ ń ṣe láàrin òun fẹ́ jáde àti láàrin ìwọ́n sọ fún pé òun ní jáde. nítorí pé tí wọ́n bá sọ pé ìwọ́n sọ pé wọ́n má jáde kí ṣe dandan ni pé gbogbo òjò gbogbo òkè táwọn pé ọmọ ìdájọ́ ti ń gbà wá àbí dandan yìí ti dandan ni pé ìtọ̀ àgbẹ̀ torí ọmọ ìdájọ́ yìí ti dandan ni pé ti ń bọ̀ ṣùgbọ́n kí kálukú ló ní ìtọ̀ láyé ìtọ̀ nígbà tí ò ti tọ̀ àtìlẹ́fẹ́ àtìlẹ́fẹ́ àwọn àfún síbẹ̀ máa tó nù wọn káfẹ́fẹ́ kú wọn gbà. ṣùgbọ́n gbogbo oníkálukú ní kíkẹ́ tẹ̀ kánú ní ti gbé tọ̀tẹ̀ ká ìgbà tí ọba tó ti pé ìtọ̀ ń gbà ìjẹ́ ń gbà ẹgbẹ́ ló lọ́ọ̀lọ́ sí kí ni lọ́ọ̀lọ́ sí wọn lẹ̀. wọn ò tí gbà ọwọ́ ni wọ́n pa mọ́ra kí wọ́n pa mọ́. àdébí ń tọ́ka sí wípé kìí ṣe èyí tí wọ̀ òjò jáde nígbà tó òun lòun ọ̀ jáde ló kó bá rọ̀ ẹ̀ o ìpè gbogbo bàtà ìjọba takùn ní gẹ̀ẹ́nu onítọ̀nù ṣùgbọ́n ọ̀gbọ̀n wa kò sí wàhálà ṣùgbọ́n ìtò tí àwọn ń gbọ̀n wọn náà kẹta ẹ̀ bọ́ ọ̀fẹ́ bọ́ ọ̀pọ̀ nígbà tí o sì lóṣù kọ́ ọ̀fẹ́ tọ̀ àbọ̀ ọ̀fẹ́ ṣe pẹ̀lẹ́ tí ìgbẹ́ bá ń pọ̀ kó o fẹ́ jáde ojú àwọn ẹ̀sìn ọ̀rọ̀ náà wẹ̀ wọ́n nítorí kò lọ́kọ́kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà nìkan wọ́n máa jọ ọ̀sán bí a kó òun wọ́n ń pọ́n sáà láti ẹ̀kẹ́ ní bàbá tó ara yìí. ó ní nígbà yẹn náà máa pa mọ́ra tí èèyàn bá pàtó ọmọ rẹ̀ wá wùrà. yọ̀mọ̀ sí yọ̀mọ̀ sí àjọ pàdé kò kí ló ti lé àwọn tó wá ní òye dáná bàbá ìtọ̀ nígbà ọjọ́ lọ sọ̀rọ̀. ẹ̀yin ti mọ̀ kí láàrin méjèèjì ọ̀kan ọ̀kan sẹ́kọ̀rẹ́ ìkàlọ̀ méjèèjì ló dúró ẹ̀gbìn ni wọn ò máa ṣe ti aláìlórí lọ torí ó ti ń tọ̀ ó ti tọ̀sùn gbogbo ara ọkùnrin bá ó ti tọ̀sùn gbogbo ara ó tọ̀sùn gbogbo ẹ̀jẹ̀ ọkọ̀ pẹ̀sẹ̀ láró èyí máa kú rèé ẹ ọdún ó ní nǹkan tọ ẹni tí wọn ń tọ̀ tí tí ń jó wà lóko rẹ tó bá yẹ kó bẹ̀rẹ̀ ní nǹkan kọ́ ẹ̀rọ tó lọ́mọ lọ́mọ tó lọ́mọ báwo ló fẹ́ kí wọn ó ti wà níwájú rọ́pò làálí olú àbúrò àbáńlá yìí á gbàrú dàpọ̀ ìjọba ń kọ́ ọ lọ́tọ̀ kò tó wá kí ọ gbígbé máa ń kọ́ ọ lọ yàgbẹ́ kò wá kí ọ àràkàlẹ̀ kọ yàgbẹ́ ìgbòho lè ba dúdú ráyè kọ́ ọ sọ̀rọ̀ ní jẹ́jẹ́. síbẹ̀ náà ni tó bẹ́ẹ̀ náà ni tó bẹ́ẹ̀ náà ni tó pépé tó ọmọ ẹ̀yà jẹ nǹkan ìjẹ kọ́kọ́ lè foundation fún ìjẹ bẹ́ẹ̀ náà tó wá pọ̀ ẹ̀ tọ́pamọ́ra tọ́pamọ́ra tí gbàgbọ́ ń gbọ́ lábẹ́rẹ́ sẹ̀lẹ̀ ìlú náà ó lè tẹ́kùn ẹ̀ ti mọ̀ àtúrọ̀mọ̀ kọ̀ọ̀kan àdìgbò tó sọ́wọ́ lò tẹ́kùn ibi tó tó pa ọmọ náà lọ sí lọ owó yóò wọ ọ̀nà kẹtí ó jáde náà kéèké ọ̀bẹ pa ọ̀. wọ́n á ní máa sáré kọ́ mọ́ pọ̀ ó jáde jẹ́jẹ́ tó tó sì lè jáde kọ́jọ́ lọ́pọ̀ náà ọ̀ àǹfààní láti àwọn ẹ̀rẹ́ tòmí ti sọ́ọ̀rì yẹn tó bọ̀ ló máa ń tó láti wọ́n máa ń mọ̀ yẹn ilé iná tó bá wọn tó lòtú tó ń bọ̀ kọ́ torí ẹgbẹ́ yẹn islam dá òfin yí ọdún pààyàn lọ sùn lọ sùn lọ tọ̀ fún àlọ́ aláàrẹ̀ sí ọ̀wá tó ń bẹ̀rẹ̀ ilé ìwé ẹ̀ka mọ́tò ṣùgbọ́n nínú àdìgbò wọn kò sí ọ̀rọ̀ ibi tó ń jẹ bá ti gbé wà. tòlè rẹ ti kò sì sírò ẹ tó ti pé ìgbé àbítọ̀ ń gbà ṣé tó bá ń kí irun yẹn bàjẹ́ ni nítorí pé àmì ọ̀ṣun ti الأصل في النهي التحريم ويقتضي الفساد ètò ọba ti ìrún bàjẹ́ ni àbí mọ̀kúrú ni lọ́dọ̀ àwọn àlùbọ́ọ̀lù wọn ni wọ́n bàjẹ́. kí ẹ máa fi lọ kí ọ̀rọ̀ nígbà tó ti palẹ̀ ọ̀rọ̀ ò ní ọ̀rọ̀ tó bá ti kí ọ̀rọ̀ pẹ̀lú pípẹ́ ń bọ̀ tó ń bọ̀ kò ní ọ̀rọ̀ torí ẹ̀ ìgbà lọ́dọ̀ àwọn kan náà kò kà á ìmáàmù Nawawi wọ́n ní tí ẹ bá kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ ó tilẹ̀ jẹ́ pé ṣíṣe bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ìdàkúrò rẹ̀ ṣùgbọ́n ẹ fi rò ìyàtọ̀ ń bẹ láàrin pé ìgbẹ́rùgbà ìtọ̀gbọ́n ẹ̀ kò sì fún lọ́rùn kò sì dájú àtìgbẹ́rùgbà ẹ̀ ìtọ̀gbọ́n ẹ̀ ọ̀pamọ́ra pípamọ́ra ni òní kọ̀ọ̀kan ló méjèèjì ọ̀bọ ẹgbẹ́ yàtọ̀ bẹ́ẹ̀ náà ní ilé gẹ́ńpọ̀ ìtọ́pọ̀ ọ̀pánára ìjáde eléyìí láṣẹ ìlọrin rẹ lálàáfẹ́ yẹn ké wò méjì àtẹ́sí kankan láti mú títọ̀ ọmọ jáde àbí kíkẹ́ ọmọ jáde gbọ́dọ̀ kò tó kọjá ìṣòwò ọ̀jẹ̀ jáde kò ní o àwọn ènìyàn ọ̀fẹ́ jáde like bọ́ọ̀sì ìwọ náà lọ láti mú eléyìí láṣẹ ìjọba rẹ ti bẹ́ẹ̀ ìtọ́ ìtọ́kàn balẹ̀ sí ẹni kò ní ọdún ilé ìtọ́kàn balẹ̀ gbàgbé ń bọ̀ wọlé ti pamọ́ra ti pamọ́ra ní ọjọ́ jáde ilé tuntun ẹ̀ ti tọ̀ bá ń bá ń lọ léèrè kọ́kọ́rọ́ kọ́ máa ń ṣe lọ ìṣó wa ń gbà lọ ìgbẹ́ ń gbà lọ kí n káwọ̀ sí i tó bá rí pé nítorí súnmọ́ ni pé iṣu yọ ọ̀gbọ́n lè gbé ọjà jù ìgbẹ́ yọ ọ̀gbọ́n lè gbé ọjà jù ìtọ̀ yọ ọ̀gbọ́n lè gbé ọjà jù máa bá àwọn lọ. tó bá tilẹ̀ jáde jáde kó o ní mọ́tíláàdì pa ìlú òkìtì ọ̀rọ̀ sí mara. àmọ́ tí wọ́n pọ̀ ní pípọ̀ tó ṣe é pé pípa mára ni òrìjọ́ jáde tó ti sábà tó máa lẹ́bùn ìgbé àtijọ́ ti ń bọ̀ sí mọ́lọ̀ ti dá wa. ìgbà tó bá ti rí bẹ́ẹ̀ ìgbé lẹ́kùn bí ti ṣe ń bọ̀ sí ìgbà ẹ̀ kò ní gbé pamọ́ra. ó ti kọ́ lọ́ra fi ìròyìn ẹni kẹ̀kẹ́. eléyìí tó túmọ̀ sí pé iṣó ń bọ̀ mọ́ òun pamọ́ra. tó bá jáde ìrùn bàjẹ́. ìgbà tí èsì pé ń gbọ̀ bíbi ìgbà kọ̀ pamọ́ra. torí tí tó máa ti ń pamọ́ra ni wọ́n lè fi sábà fi kọjá sí bẹ́ẹ̀ ni tó ń pọ̀ kò gbọ́n débi pé kọ́ pamọ́ra kọ́ pamọ́ra máa bá àwọn ẹ̀rọ ìsàlámà ilé ìjẹ tó wà nínú àdéhùn rẹ̀ lẹ́yìn rẹ̀ a lè nínú àdéhùn yìí nínú báwo àwòṣó onítùmọ̀ kàṣẹ lọ́tọ̀ àtọ̀kàn kò sí bàtẹ́lẹ̀ sí lọ́tọ̀ àtọ̀kàn nígbà tó bẹ̀rẹ̀ bá ń gbọ́ wa táwọn náà pamọ́ra ọkàn ò lè sí ìdìbò wọ́n lè bẹ̀rẹ̀ sí rò bí láti lè ṣe sísọ́lẹ̀ kásíwà pẹ̀lú sísọ́lẹ̀. irú ló ti bá ìgbà ló bẹ̀rẹ̀ sí rò bí ẹran tó bá tẹ̀ kọ́ public job ẹ̀kọ́ kò bá dá ọ fún àwọn tó fi ti náírà ní ọ̀sán. nígbà tí bí o ti bọ̀ ọ̀dọ́ láti bá ẹ̀rọ audition tẹ̀lé ìtumọ̀ pé ọkà ẹ̀rí ti bí o kẹ́mi ìlọ́gbọ́n ti mọ̀ ti ká lórí rẹ̀. bákan náà wọn àwọn adé mi wà àdéhùn wa lọ́tún lọ wọ́n rẹ̀ lọ́rọ̀ yẹn lọ́wọ́ àbáyé ìmọ̀ tó ń sèwà tó tẹ̀lé ni wọ́n tún gbé jáde. wọ́n rẹ̀ bí wa lotun lo wọlé máa yen lọ àwọn imo nínú ẹ̀kọ́ ńláńlá náà lè kọ́ wa. wọ́n ní ẹsẹ̀ dáa owó mi náà ṣe é pọ̀ yíyáwó àtúndà ṣèkáàlù ló fún wa àtúndà ṣèkáàlù ló fún wa. àwọn olùmọ̀ọ́sẹ̀ láì pé àṣetọ́ àmà ń fẹ́ yẹn látẹ́nu létí tó bá fẹ́ yẹn látẹ́nu létí lọ́wọ́ lọ́ba yẹn wò àtọ̀dọ̀ àṣetọ́ àmà tó máa wà yàtọ̀ sí sínsín sínsín nínú ọ̀nà àtọ̀dọ̀ ọlọ́run tó máa wà. ìlọ́gbàá ló dẹ́gbẹ́ wọn àti bá ṣe wọ́n tó ọkọ̀ kékeré alihamudulilayi ṣùgbọ́n àtẹ̀dá yíyan wò àtọ̀dọ̀ àṣetọ́ àmà tó máa wà kí wọn náà máa ṣe nígbà tí ìyàwó ìyàwó wọn sì mú wa ní báwo àlùkòṣe òrùn tó sọdá káàkiri náà tọkàtọ kí wọn kà náà ti mú wa bẹ ilé ìyá mi àyẹ pé àtìkò tó ń kírun lọ́wọ́ ó súnmọ́ pẹlẹpẹlẹ náà ní yíyẹwò ọmọ wa wa ní léraléra lémaléma. Lera, láti ká lọ fẹ́ máa jọ lẹ́nu lórí ọ̀rọ̀. Ìfọ̀n kàfá ti àlọ́ lórí ẹ̀sìn ọ̀sẹ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀sẹ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ṣàpé ìjò láwà káyà yìí. Yóò fi kọ́kọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ti di òrò ẹ̀lẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ ìpínlẹ̀ yẹn. Ẹgbẹ́ ìdàgbé tí wọ́n ṣe fún ìgbà tó tún yẹ̀wò yẹn kò dín kó lọ jáde. Ìdínkù lọ máa jáde látara yíyáwó rẹ̀. ẹlòmíì bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ gba lẹ́nu kékeré àwọn kan wà lọ́kọ̀ àṣùgbọ́n lọ sí pa ara ìṣòro bá wọn kápá ẹran àṣùbà àṣùbà kírun lẹ́gbẹ̀ẹ́ wà láì wọ́n sì sùọ́ bẹ́ẹ̀ ẹ̀rú bọ́ọ̀sì láyé ìjọ ọ̀gá àjọ kírun kò wọ́n láti sùn tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ wà lẹ́yìn ìtẹ̀ ẹ̀ka ìgbé ọkùnrin náà ẹ̀rọ ọ̀gá torí ó lè yáwó lórí ìrún tó ìgbà pé kì í.

ìdáhùn rẹ̀ ti wà ń bà yìí láti ọ̀dà ìṣe fáàlù ti ti máa wá. bẹ́ẹ̀ ti ká àwọn akẹ́kẹ̀ẹ́ kan kọ́dá tó náà ẹgbẹ́ ẹ̀kọ́ dájú ọ̀fẹ́ kọ́kẹ́kẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ajẹ́kọ̀ ẹ̀ wá ní kọ́pá ìtìkẹ́ kọ́pẹ́ ìtìkẹ́ kọ́pẹ́ ìtìkẹ́ náà ti dá ọ̀tá fún mi ọ̀kẹ́ kí ló wà lọ́dọ̀ rẹ̀. ìṣòwò ẹ̀yà ìlú yọ̀ yóò já wàhálà kálukú torí ẹ̀ nígbà tó wà lọ́wọ́ wá látọ̀dọ̀ àṣẹ fún àwọn bá wọn ti láwọn àwọn òṣèlú àwọn òṣèlú àwọn òṣèlú àwọn òṣèlú àwọn màálùú aláyé tí wọn kó sáwọn náà lórí ìgbà tó ń yíyá ó àtọ̀làdìgbà ìgbà tó wà dá àwọn òṣèlú ń bọ̀ lọ́wọ́ tẹ́lá ti kókó kókó ní ẹ̀rọ ọ̀dọ́ ọ̀dọ́ kí títí èèyàn kò tó káàbọ̀ lọ́wọ́ àmà àdìsọ̀ ọba wa ọba àdìsọ̀ ló ti kú sí ẹ̀rọ láti gbèsè ó tún jẹ́ ẹgbẹ́ àkókò lórí ọ̀yọ́ wò kí wọ́n wí ọ̀sán àwọn òbí náà. kò sí lẹ́yìn kan fún àwọn kan sọ́wọ́ pé ẹ̀tẹ̀fẹ́ ogun mi lè ṣe ẹni kan náà látọ̀dọ̀ ṣe tọ́ àjẹpé àwọn òbí lè dá ẹ̀rọ ṣètò pé láti máa lè báyìí náà tọ́lú ẹ̀rọ. Sọ̀tọ̀ bí sílà ní ìgbà lórí àárín nígbà tí ìgbà àárín tí wọ́n bá ń tẹ́wọ́ gbogbo àkàndò lè dà. Àtẹ̀jù ni pé mo ń gbọ́ àkàndò lè dà. Mo rò pé yé. Ìjọba ló fi lọ́dọ̀. Àbàtì bẹ́ẹ̀ ni. Ara àjọ ọ̀dọ́ ọmọ owó kù. Àlẹ́ yọ̀ ọ̀ tó kọ́ àárẹ̀. Báwo lẹ́lẹ́? Wọ́n ń ara rẹ̀ lọ́lọ́wọ́ pọ̀ fún

ó fẹ́ kó rà ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ẹnu rẹ mú nígbà tí bọ́ọ̀n ọbẹ̀ máa ń dá èyí yẹn lẹ́nu ẹ wo bí ó ṣe rí tó bá ti pípa ya fọ́tò bá dà ní tó bá ya fọ́tò ẹnu rẹ gbà tó ọ̀nyá o tó o sì gbogbo nọ́mbà ah, tàbí tó aaa lọ́kẹ̀ tó ọ̀fíìkẹ̀ ẹ wo ẹnu òṣìṣẹ́ bá lọ́kẹ̀ dání ṣe dá èyí rẹ torí ẹ̀ ìsìlá sọ pé òun rẹ̀ lè wá sí lára kọ́lá náà lè ṣe àlejò wa àtúntò wa yá wọn ẹnìkan yá wọn lórí fọwọ́ bọ́ ẹnu rẹ káṣí sáyẹn ọlọ́wọ́ bẹ̀ ojú náà fi kẹ́kọ̀ọ́ tó tún yáwó yẹn ọwọ́ ọ̀lọ́wọ́ àdẹnu rẹ ó fi di ẹnu rẹ torí káṣí tọ́nà ọmọ bá wọ rẹ ẹni bá rà fà fà ẹ̀ láti rí sẹ́yìn ìlú yẹn ti bá yá ẹni ẹ̀ kó o ti ká lọ wọn má yọ fún un. òròkó yé wa tó lóko tó lọ àná lẹ́yìn lọ́dún tí wọ́n yẹ ara pariwo dé ibi ká lọ wọ ọmọ ẹgbẹ́ lórí. Ìṣẹ̀lẹ̀ sí pé àwọn ẹ̀kọ́ nù. Ìṣe àpáyà bọ́ bá ti lágbára kan. Mẹ́tì ọ̀jẹ́ bíbí ṣe fẹ́ pọ̀ ya ẹnu ìwọ náà yá. Bákan náà, nínú ìwà àyà mi, ọwọ́ bọ ẹnu, ọwọ́ bọ ẹnu ẹ̀ká ti bá lọ́wọ́ wọ̀. Ìṣe wípé tí yíyan ò bá wá lórí ìrùn ẹ̀dá padà bẹ́ẹ̀ bá ti lágbára nítorí pé tẹ́ ẹ̀dá dá padà bẹ́ẹ̀ ti lágbára kò ní kíkẹ́ ẹ̀dí náà tọ̀kọ̀tọ̀ especially yíyan ò ti máa mú òun jáde ẹ̀jọ̀ mọ̀ ẹ̀ lọ́ tó ti gba ìtura yìí wà ìjọ tẹ lọ wá lórí wọn sọ́dà yóò ká àwọn òbí náà ìfẹ́ sí ọkùnrin tí o bá ti ti mú ìgbà rẹ torí ẹ kí ẹ wọ́n náà láti jẹ pé èèyàn bọ́ lọ́wọ́ ọdún kan wọ́n tún máa nà wọ́n kí n gbọ́dọ̀ ní ibi tó bá ti sọ láti fún àṣepọ̀ fún ìrógùn rẹ̀ lọ́sibítù wọ́n lọ sí ìtúntò ní ọ̀yẹ́ òòlù kọ́dà òtún wọn kí n gbọ́dọ̀ sí ìgbà wọn lọ́ta ẹ̀sùn lọ́sọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́sẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀ kẹkẹ lọ́sẹ̀ ń gbé ìmọ̀ọ́mà níbi kẹ́kẹ́ ọ̀dọ̀ máa kọ̀rọ̀ ọjọ́ ọ̀nà àti kọ́ọ̀tù kan ṣe ọ̀kanu eh, kan tó ti gbé ní ẹ̀ ìrọ́ náà ní ojú ọjọ́ ìjọ ànábi sọ̀rọ̀ láti náà lọ́kọ̀ alẹ́ pẹ̀ dá padà bọ́ bá ti lágbára fọwọ́ bu ẹnu rẹ̀ mẹ́rin kí ẹ̀ṣẹ̀tọ́ ọ̀nà rẹ̀ ìsagbára nínú ìdá padà bọ́ bá ti lágbára máa ń gbé mẹ́tẹ̀ kó mọ̀ dáì mẹ́tẹ̀ kó mú dáì ìfẹ́ ṣètọ́ ọ̀nà rẹ̀ sọ tẹ́lẹ̀ tó bá dé sí bàbá tó bá rán sí nínú fámìlì gbogbo àwọn ọmọ ìfẹ́ lọ súnmọ́ bàbá bàbá tó bá rán yàn wò ní àti yàkúnyà gbogbo àwọn ọmọ ìfẹ́ lọ súnmọ́ bàbá bàbá wọn gbà tọ́bátẹ́ ìyá náà ní kọ́ àwọn ọmọ ìfẹ́ súnmọ́ bẹ́ẹ̀ gbé yàn wò ní lẹ́nu àwọn bá yẹ òkú yẹn yàn wò bá tòtẹ́lẹ̀ tó bá kọ́ kọ́ ọkọ ní bá máa yẹwò níyàkúyà ìyàwó náà mọ̀ ta kù lọ́rọ̀ àbùgbé rẹ̀ rẹ̀ fẹ́ torí pé àìsí àti ìdúró rẹ̀ ọ̀gá ọ̀gá ti kọ́ ọ̀gá ni wà wọ́n náà tó bá gbọ́ ọ̀sẹ̀ ní kékeré kọ́ tẹ̀ tàbí tàbí tàbí. láti jẹ́ pé ìyàwó náà ti máa yẹwò kí ìyàwó bá wọn kí lọ fún òbí. Sùmọ̀ ìsmẹ́yìn sọ̀rọ̀ kọ́kù àti àwọn ìsmẹ́yìn ẹ̀yin wá sọ pé ẹni tẹ́bi ẹni tí ẹni tó yó ẹni tó yó ìyàn o sáwọn ẹ̀rọ ẹni tẹ́bi ń pa kì í gùn ó túmọ̀ sí pé yíyàn wò kọ́ àmì ibi rẹ̀ láti ilé ìta ìpè yorùbá rẹ̀ ìsìláàmù sọ fún wa ní ìsìnkè ebi ń pọ̀ ibi ọ̀pọ̀ àtọ̀dọ̀ ni yíyàn ò ti wá bẹ́ẹ̀ torí òkò lápọ̀lẹ̀ kan àwọn ẹbí rẹ̀ ti di ẹni tí wọ́n tó lè tẹ́rọ ìsìláàmù náà lọ́wọ́ kọ̀ dẹ́rù rọ́bìṣì mi. Sòkè ẹni tí ń yáwó ìrìnàjò náà ló ti wá àjò yìí nípa bí ọba àwọn pa ẹgbẹ́ yẹn tí ọba ti yọ. Ǹjẹ́ wọ́n ti sẹ́ ń tẹ́tẹ́ kí èèyàn bá jẹ́ ó lè mú èèyàn máa yáwó? Gẹ́gẹ́ bó ti lẹ́kọ̀ọ́ àwọn sọ́sọ́ ń fẹ́ tó ti kí èèyàn bá jẹ́ ó lè mú èèyàn máa kù fẹ́. Ìyáwó rí bẹ́ẹ̀ ṣètàn mẹ́ta lórí ilé kọ sọ ara rẹ sọ ara rẹ fún ẹ̀ṣẹ̀ kan mo sọ ara rẹ di tẹsí kan ọmọ á lò gẹ́gẹ́ bí tó fi máa ṣe pálímẹǹtì ní laboratory rẹ òǹtẹ̀rẹ́ lè mú òǹkẹ́kì rẹ yóò kúrò dàbí rẹ ọ̀hún ìgbà. eléyìí ọjẹ ìwọ̀nba àwọn àdébí káfà mú wa ní bá òkú ṣúwọ́ rẹ yìí tó sọ̀rọ̀ tó tó lè fún wa lọ sí bá òun mẹ́tẹ́ẹ̀jì.

bẹ́ẹ̀ tí ẹ̀ lọ sọ̀rọ̀ la tí ẹ̀ tún wá ṣe èso tó bí pé àbáyà ti pé mẹ́ta lórí kálọ̀ àti pé mẹ́ta ìgbé tí wọ́n máa ń wẹ̀ já mọ́ ọ́n. wọ́n á fẹ́ bẹ́ẹ̀ wípé ìyẹn kárẹ́ tó jẹ́ pé òun ara rẹ̀ oúnjẹ yẹ kújà lọ tó jẹ́ pé tó ti jẹ́ àdàmú. àkọ́kọ́ ti ọ̀pọ̀ pété tí wọ́n wí tó ti dédé torí pé àtisọ ìpè kọ́ kárí ẹ̀ wọ́n tó kẹ́ẹ̀kì ìrùlẹ̀ kẹta ìyẹn kẹta wọn sàbọ̀dúgbò àwọn abẹ́. ìgbà àwọn náà nínú òfin ọlọ́run ìnìkẹ́ni tó bá ti dàárẹ̀ tó bá ti tà lọ́la ó ti tó ọba àtúlẹ́yìn rẹ̀ ó ti tó nítorí pé ti dàárẹ̀ lọ́la àwọn tó dábàá ní kó tó lọ tà lọ́la lórí náà ló ti padà tó. tó ń torí ti eléyìí a sì máa nínú òfin ọlọ́run gbogbo ìjọba ti kó ara máa wẹ̀ yẹn àti sílẹ̀ kò tó máa ti wàhálà oṣù tó ọlẹ́gbẹ̀jì òní wípé talẹ́ni náà tá a sọ fún pé tó bá ti gbàgbọ́ aláàbọ̀ oṣù tó òlẹ́ni tí sójà rẹ̀ tí èsì kò lọ́sà fọwọ́ pa rẹ̀ sójà rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ máa wẹ̀ yẹn fún ọmọ oníṣẹ́ sójà náà lọ́nà láwọn yẹn fún bẹ́ẹ̀ náà rẹ̀ fẹ́ pé ààrẹ rẹ̀ ẹ̀rọ bá nà tó kọ́tà nà tó láì jẹ́ kátó ìwé tuntun. tọ́ ilé ìlà sọ. ṣùgbọ́n ní wípé pé ìrọ́ta fọwọ́ pàtó tó máa pé ó lè kán bẹ́ẹ̀ tó bá ti jẹ́ wọ́n mọ̀ sún náà. bí gbọ́dọ̀ pé ó fi ọ̀lẹ̀ ó fi mọ mẹ́rin. ọ̀rọ̀ inú wọn dáa omi mílò oṣù jẹjà o ti mọ̀ pé inú wọn máa dàbí kò lè má jẹ́ wà o ti mọ̀ pé ẹwà kọ́ o máa da ní òwúrú abẹ́ni tó mu gàrí àtẹ̀wà ó ti ẹ̀wà ó mu gàrí inú ọ̀dà gbogbo rẹ̀ lẹ́yìn àwọn ìtọ́jú ẹ̀jẹ̀ tó ti kú ẹ̀jẹ̀ tó ti tó tó tó ti bàjẹ́ gbígbé tó ní ọ̀fẹ́ gbogbo inú rẹ̀ kọ́ pẹ̀lẹ́ ìtura tí kò sábàjì gbogbo pàtó ọba kúrò ọba gbogbo ẹgbẹ̀rún. ọ̀rọ̀ lọ sọ́dọ̀ láti tó mi nírọ̀ sí i. torí yìí ọwọ́ ara rẹ̀ dára táwọn akọ́lé lábẹ́ òfin. ẹbí òye wa. Ẹ̀yọ̀ tó bá pé èèyàn kọ́ ilé kalẹ̀ ló tó wá kó ẹ̀ oṣù wa lọ wájú ká bẹ́ẹ̀ ó sì ń tún ní lọ́kàn yìí pé bóyá tó bá ṣe wà ó máa kọ́ mọ́ ẹ̀yìn wọ́n ti láti tọ́lẹ̀ ṣe àrà gbé wọ́n wá ń fi ibi tó wà níwájú ká yẹn káwọn ọmọ kírun lẹ́nu ẹgbẹ́ táwọn ti mọ̀ lọ sí ọmọ ká ṣe àrà gbé rẹ̀ tó bá ọmọ kírun lẹ̀ ṣé táyé irú ẹ̀yìn àdìsọ pé ó ń kírun ní kíláàsì báyìí. àdìsọ torí pé àdìsọ àwọn Ìlú jẹ́ mọ̀ sí oṣù Mẹ́fìlájà àdúgbò. Wẹ́wò pé òun máa ń fi lọ láti wà ní. Ẹ̀rọ àlọ́ Mẹ́fìlájà ẹ̀rọ kẹ̀. Títí tí Mẹ́fìlájà ló sùn fún tí ò jẹ́ Mẹ́fìlájà ibi tí náà ní ní afẹ́tù èyí yóò ti wà afẹ́tù ká afẹ́pọ̀ àti dá ìpìlẹ̀ àwọn òmìnira kí ló dé ìlú ìwà tẹ́lẹ̀ mẹ́tíláṣí mẹ́tò sí ilé rẹ̀ mọ́kọ̀ bẹ́ẹ̀ kó lè di ẹ̀rọ mẹ́tíláṣí ẹ̀fọ́ ní ròdù náà àwọn ẹni tó ti fọ́n máa ń rìn nínú láti lọ sí mẹ́tíláṣí pẹ̀lú mọ́lẹ̀ tó tóbi tó pé lọ́jọ́ kẹta àfihàn bẹ́ẹ̀ ló wà náà dé lórí ìdílé ẹ̀dùn àti báyìí àtòrí àtìsí ńlá lọ́wọ́. Bàbá wa máa lórí rẹ̀ lónìí kan ẹni kò ní pẹ́ sí ìgbọ́rọ̀ sí ìmọ̀ lọ́wọ́ kíláàsì. Wọ́n ti wà bá fún lẹ́nu mi tuntun lẹ́nu mi tuntun yóò ti ti wà kókó ní kò ní gbọ́ náà. Ìjọba máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú mi wọ́n fẹ́ ìjẹ́rìí mọ́ kíláàsì. Ìgbé ẹ̀yìn ta ní kí ọ̀nà olódò lásán ó sì gba ìmáàmù yẹn máa lọ́wọ́ fún ọ̀pá ilẹ̀ máa fẹ́ ní kí fún un máa wọn lẹ́yìn dànù tá ilé náà dà láàmú láàmú kọ́ wa ní owó kẹta lọ́la tó ó sì lè máa fún un òwúrọ̀ ilé ìlú lọ́dọ̀ àdùsùn lẹ́yìn lọ́wọ́ yẹ jù ú lò. إمامة المفضول مع وجود الفضل تجوز إمامة الفاضل مع وجود الأفضل وش تقولون بيع الفضل وش الاستلمام الفضل كله أرسل بقوة الأفضل وش تقولون بيع الفضل Sí, alors on va une encontrar. lọ́jọ́ pé ọ̀tún ti lọ́wọ́ láwọn ọ̀rẹ́ mẹ́rin láti lọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀wà. òní bá ṣe bá máa fúláàfù mọ́ṣáláṣí lékè táwọn gidi gan wọ́n á pè é ẹgbẹ́ ọ̀rá ẹ̀kọ́ nínú ọ̀rá ẹ̀kọ́ pé kú. wọ́n máa ń tún bá pé ìmọ̀ mi ọmọ bá ti àké ni ẹ̀ ọmọ bá ti àké ẹ̀ dà sí rọ́ọ̀kì tí wọ́n yọ ọ̀rọ̀kọ torí pé kọ́nà lọ kó ó tẹ̀ tó kó yín láti dàgbà rẹ̀ ẹ̀yìn tó lọ́kọ̀ láti ẹ̀mẹ́ lọ ní ọkọ̀ àwọn ọmọ ti dá wọn ti àti gáárì tí wọn bá ní ní o. èmi ò ní ìlú táwọn ọláyà táwọn ọláyà bàbá fún ìdájọ́ ọ̀ká ń pè é títí òkè bá gbogbo náà lọ́ra á ń bọ̀ àlọ́ sọ̀rọ̀ yíyá máa tó tẹ̀lé àbẹ́lẹ́ ìgbà ọ̀nà káàkiri àti ìsìnkú. ìjọba pípẹ́ yẹn àmọ́ Yorùbá ẹ máa bẹ̀rù ẹ máa bẹ̀rù ikọ́ olùgbọ́ olùgbọ́ olùgbọ́ ẹnu sáà olùgbọ́ ìrẹ́jọ yọ olùgbọ́ ìrẹ́jọ yọ òwúrọ̀ kọ́ ọ̀rẹ́jọ àti lẹ́jì. ìrẹ́jọ wà wà ẹ̀sìn islam kò lọ wá sí gbogbo àtúwájú bẹ́ẹ̀ tó ṣe náà lẹ́ẹ̀ma ṣe bẹ́ẹ̀ tó ṣe náà lẹ́ẹ̀ma ẹ̀ma kéèyàn olóògbé ọmọ kẹkẹ ọmọ àwọn bàbá wa ọmọ ọkọ àwọn ọmọ tuntun àtẹnu lọkọ ọkọ ní kẹkẹ. ìrọ̀ lásán ló kẹ́ sí ìrọ̀ lárúkẹ́ olóòtú àwọn tó dókòó dókòó yẹ kó o wá ní ìlú lọ́kọ̀ọ́. ẹ̀fílẹ̀ òfin wa tó ṣe àádọ́sùn. الزور هذه كده بالتعلم بالإنسان والتعلم بالأخير والمعوالة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله أكبر الله